afárá o dáná sungi afárá o. ìyàwó mo lè torí èkùrọ́ fọmọlọ́lù yẹ̀ wò mo lè torí ìfẹ́. ṣàgbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá ìfẹ́ tó tòrò mínímíní tábà wọn ayé kan kò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi láì ṣẹ̀tàn a máa lówó lọ́wọ́ a máa bímọ lẹ́mọ́ a máa ṣayọ̀ máyọ̀ àmọ́ sọlámọ́ alákàṣàmúfẹ́ lẹ́dùnmáre ṣẹ́ láìṣẹ́ tán o ìfẹ́ bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ wá ìfẹ́ tó tòrò mínímíní tábàámọ̀ ayé kan kò lè bàjẹ́ o olólùfẹ́ fẹ́ràn mi fẹ́ràn mi fẹ́ràn mi láì ṣe tán fẹ́mi bí ojú ti ń fẹ́ mú fẹ́mi bí èyí e. mi. ìfẹ́ mi ìfẹ́ mi ìfẹ́ mi ìfẹ́ mi o. ìfẹ́ mi kò sẹ́ni tó lè dàbí rẹ̀ nígbà kan kò sẹ́ni tó lè rọ́pò.

mo lè torí ìbẹ̀rẹ̀. Oyinkẹ double blessing imagine ọwọ́ ẹ̀ tí wàá ṣe kí ni ó tí wàá ṣe bàbá ń ló tí wàá propose i'm so happy for her inú mi dùn fún gan. ó ga ọ in fact mo mọ̀ pé bọ̀bọ̀ bẹ́wà jẹ́ yẹn máa padà fẹ́ oyin lọ́la. kò ṣe nífẹ̀ẹ́ ṣóun gbà tó ti jọ fẹ́ra wọn bọ̀ ni láti secondary school àwọn méjì ti jọ wà wọ́n ti jọ lọ the same institution ah, ah, wàá ti rí pé bọ̀bọ̀ yẹn ó serious now. really wo àwa ní ká gbàdúrà kọ́lọ́ ń ṣe tiwa náà fún wa. bọ ẹni tó bá tiẹ̀ lẹ́yìn tó ń date tó máa ní ẹni tó máa propose sí náà àbí kí lẹ feel. ọ ò fọ́ ni ẹni tó bá lẹ́ tó máa ròka fún tó bá lọ bábà bẹ́ẹ̀ ah, dáàdì mi ò ẹ ròka fún mi o ẹ engage mi o àbí àrà fún ìgbà mélòó. Ah, tèmi irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde irú ọ̀rọ̀ wo ló máa ń jáde lẹ́nu ẹ̀ báyìí. ó yà mí lẹ́nu ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ̀. ó yà mí lẹ́nu ṣé mo bá sọ̀rọ̀ ni. after all èmi ni mo ní nǹkan tí mo rò tí mo ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tèmi máa ń rò ọ̀ọ́ o ti ń fagún jù advice náà mo mú wá ibi mọ̀ràn lásán ni. Eh, eh, hmm. ẹ̀yin ladies ẹ má take ọ̀rọ̀ yìí personal a kò ń jomi tó rọrọ ni o ẹ ti fẹ́ máa sọ di nǹkan mi o. ó ló ṣe ìyá mi lẹ́nu torí mi ò bá wí báwo lọ̀rọ̀ yẹn dẹ̀ ṣe kàn tó tèkè pàṣánà bá mi. ok ah, má bínú má bínú èmi náà kàn rò pé bí aká lè fi gbàdúrà fẹ́ni tí ò bá ládé orí ni kọ́ lọ́n bá wọkọ̀. ẹ má sọ mi jà. èmi náà ò jà o ẹ ṣàdí akúnfàdúrà. torí mi ò rò pọ́rọ̀ tí mo sọ ti pọ̀ jù gbogbo etí ẹ̀ ń sọ inú mi dùn fún gẹ̀ ọ́ ah! inú mi dùn fún gan. kọ́nà ṣe tèmi fẹ́mi náà. ìfẹ́ mi ìfẹ́ mi ìfẹ́ mi o. ìfẹ́ mi kò sẹ́ni tó lè dàbí rẹ̀ nínú ọkàn mi kò sẹ́ni tó lè rọ́pò rẹ̀ fún mi láyé kò sẹ́ni bí rẹ̀ kò sẹ́ni bí rẹ̀ àyà mi níbi rẹ̀ ìyàwó mi ìfẹ́ mi kò sẹ́ni bí rẹ̀ kò sí ọ kò sóbìnrin inú nínú obìnrin tó lè dàbí ìkọkùnrin ìfẹ́ mi kò sẹ́ni bí rẹ̀ kò sí rárá ìfẹ́ mi kò sẹ́ni bí rẹ̀ àyà mi. ìfẹ́ mi. ìwọ lọkàn mi o. ìwọ ni. ìwọ lọkàn mi fẹ́ o. ìwọ ni. my baby. ìyàwó. ìfẹ́ mi. kò sẹ́ni bí rẹ̀ kò sí. kò sóbìnrin náà. ọ̀rẹ́ kẹlẹ́ wa ọmọge. tó lè dàbí ìwọ. ìfẹ́ mi. kò sẹ́ni bí rẹ̀ sọ́ọ́. ìfẹ́ mi sóbìnrin bí rẹ̀ kò sí o. ìfẹ́ mi kò sẹ́ni bí rẹ̀ sẹ́ni tó lè dàbí àyà ìfẹ́ mi kò sóbìnrin tó dàbí rẹ̀ àyà mi. ìfẹ́ mi ìwọ lọ́kàn mi hàn mí o. ìwọ lọ́kàn mi fẹ́ wò ni. ìwọ lọ́kàn mi sì mí o. ìfẹ́ mi ìwọ ni mo fẹ́ràn jù o ìwọ ni ìwọ ni mo fẹ́ràn jù o aya rere ìwọ lọ́dẹ̀dẹ̀ ọkọ má mú ìfẹ́ mi ìwọ ni kò sẹ́ni bí rẹ kò sẹ́ni tó lè dàbí ìfẹ́ mi kò sẹ́ni tó dàbí ìrànlọ́kàn bèbí o ìfẹ́ mi kò sẹ́ni tó dàbí rẹ bèbí. Utelu. Ah, ìgbésí ayé ẹ̀dá kékeré. Ìyàwó tí wọ́n mọ̀ pé bó ṣe wà yóò lè jẹ dé. ẹ bọ́dún kí ló ṣẹlẹ̀ kí ni wàhálà bá ìpàpà látàárọ̀ kí ló dé. mi ò mọ̀ bóyá àwọn àjọ̀nù kan wà nú ẹ tó ń jẹun bí wèrè ni ó lè jẹun jù ah ẹ gúdẹ ló ń jẹun o báyìí kí n tán ẹun ó dẹ̀ lè máa jẹun bí ìkan kó wá di pé ká wá ṣiṣẹ́ kí n là máa gba àwọn bíríkìlẹ̀yà mi ò lè gba bíríkìlẹ̀yà ìwọ ló máa kó búlọ́ọ̀kù ká rìfáàsì wọn bóyìnbó ṣe máa ń sọ jẹ́ ká jọ rìfáàsì àwọn búlọ́ọ̀kù sẹ́yìn ó yá jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ ẹ kò sí wàhálà ṣé ẹ rí ìtẹ̀sọ yẹn ẹ bá ti sọ fún mi tẹ́tẹ́lẹ̀ ká tó jáde nínú yàrá pé kò sówó lọ́wọ́ yín àmọ́ bẹ́ẹ̀ yóò béèrè owó lọ́wọ́ mi yín nísì mí lè rówó yá yín ṣé ó ti yẹ yín nísì débi pé owó tó fẹ́ fi gba katapila mí lè rówó yá yín ọlọ́wọ́ ẹlẹ́dàá ìgbésí ayé ọlọ́wọ́ ṣọ́fà ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi bàjẹ́ báyìí ọ̀rọ̀ katapila ló ń sọ lọ́rọ̀ pé ká kó búlọ́ọ̀kù síwájú kútẹ́lu ọ̀rọ̀ tí mo sọ ìṣó jẹmọ́ katapila katapila kọ́ lọ́ọ́ mà ní. pákó <laughs> ẹ kò sí wàhálà ẹ àmọ́ ẹ bá ti sọ fún mi tẹ́tẹ́lẹ̀ pé bí n pa yín kí n ṣe oúnjẹ àmọ́ ẹ ṣiṣẹ́ tán ẹ bá ti ṣiṣẹ́ tán nísìnyí bàbá yín. ọlọ́run ọ̀ṣọ́fà mo ṣìyàn láyé mi ọlọ́run èmi náà mọ́ o ìwọ mo mọ̀ pé o lè máa gbọ́ kó máa bá kó máa dọ́pọ̀ lọ mi rú kó máa dorí ọ̀rọ̀ rú fún mi máa padà pa ẹni. sórí gbogbo àwọn àjọ̀nù tó máa ń kàn bá ti ọ̀rọ̀ sọ̀rọ̀ mi yẹn ta máa sọ̀rọ̀ Port Harcourt tí wọ́n máa fi kọ́nẹ́tì Abidjan máa lu Libya èmi gan lọ́nà ń mú èmi èmi gan máa bá tiẹ̀ jẹ́ bí n ṣe wà yìí. àwọn olóògbé wo lọ́wọ́ yín. àwọn gbowó lọ́wọ́ mi. wọ́n fẹ́ fi àjẹ yín ni ẹ má lọ síbẹ̀. ẹ má lọ síbẹ̀. wọ́n máa fún ẹ wọ́n á withdraw yà fún ẹ. ọlọ́run wọ kò yẹ kí n fẹ́ ọlọ́run ló máa dájọ́ fún ẹ torí mo mọ̀ pé o lè máa gbọ́ lóòótọ́ kó máa kùn mí lóhùn ọ̀rọ̀. Ah, ah. Ah. <laughs> ọkọ mi káàbọ̀. my baby my baby ah tí bá ti rí ẹnu mi máa dùn pé èmi gan lè ní product tó dáa báyìí káàbọ̀ báyìí sí ọmọ àjogún ẹrú má àjogún ẹ̀kọ́ ẹ̀kọ́ ò sún ọ léyìn ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ ọmọ gbẹngbẹ di gbẹ di gbẹ ẹ gbẹgbẹ rẹ gbẹ mo já sí gbogbo ẹ. ẹ olówó rí mi pẹ̀lẹ́ alẹ lomi. jump jump jump ah kújèlú orílẹ̀ ayé wọn mọ̀ pé nǹkan tó dáa lè jáde ní sasẹ́rẹ́ ti wa ah fine product. welcome from Troy. daddy mọ́mí daddy. Bẹ́wàjì ni. Bẹ́wàjì. Bẹ́wàjì fiance mi ẹni tí mo fẹ́ fẹ́ àfẹ́sọ́nà mi. Ah! olóhùn ẹ àbí ah, ó ti yé mi ẹ ọkọ ọmọ mi àìsè Bẹ́wàjì ó dọjọ́ jíǹkì. Ah, àwọn ọ̀rẹ́ ni. àwọn ọ̀rẹ́ rè máa wọlé bí wálé bánsà ó ti ní máa wọ parí ìwé rè <laughs> pẹ̀lẹ́ àìsè o ẹ ra sà. àwòránwó ojú eléyìí bí mi ò mọ mo mọrùn yìí kí ló rúbẹ̀ tí. pàtó ni. pàtó pàtó ránkì ah! wọ́n jọra bí mo mọ ọmọ wèrè èmi náà ah, èmi náà já mo mọ pàtó ránkì àlùbárin gan àlùbárin gan ìmọ̀ hmm, hmm, àlùbárin mo jágo yá ṣọ́ọ̀bù náà kù. Ah. wọn bí yẹ ẹdá kó gbọ́dọ̀ tà sí tiẹ bàjẹ́ ah. Ọlọ́run kó ṣọ́ọ̀bù ẹ ra ẹtì. àwọn aṣíwájú tó ṣọ́ọ̀bù ẹ ó gbé wọn wọn bí yẹ ẹdá kó tà wọn máa dùn ẹ ṣáá èmi tí mo tún èkì bàbá ṣáà ó yà gbọ́wọ́ síbi ìyá ẹ wà á tún gò. Ah! <laughs> wèrè ó kọ wèrè léegun. ẹ wo ẹ wo ẹ wo gbogbo nǹkan tẹ́tí ẹ fara tẹ̀ yẹn náà ẹ jẹ́ ká bá yín dá sí i ṣó ti yé yín ní ìsìn ẹ wo ó ṣí ọkọ mi tí ó ní bàjẹ́ ṣó ti yẹ ṣó ní bàbá ẹ yìí ó dájú ọ̀dájú èèyàn torí pé tó bá rún mi lálẹ́ báyìí tó bú mi tó ṣe mí ṣe kùṣe bá tún di lára tó ní kí n pẹ̀rẹ̀ wà lá ṣé ti ṣe ní sí àwọn bí wọ́n ṣe fọpọ́ lọ sí tó kọ́wọ́n bíríkìlà wà lẹ́yìn yẹn náà dáa pọ́npọ́n wíyín dà. àwọn wo àgbàmúyaruyamu bàbá wèrè ni mo wá fẹ́ mi gan ọkọ̀ nẹ́ẹ̀tì láyé ọlọ́run ah! ọmọ wèrè ni gúdẹ̀lú yìí o èmi tí ẹ̀ sì ti yín ó jára nkì yín tán ẹ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin díje àti rédíónìkì ṣe ló bàbá ọgíráfì ó sọ di mi já àti di rédíónìkì mọ̀ yín lọ́wọ́ ni. Ah! wèrè ni wo ẹ má bínú wo ẹ má bínú ẹ kiri mo ní kọ́ má bínú mo ṣe àti sọ èmi ni mo lè mú ẹ ní ewo níwọ náà ló ń sọ pé kí ni. dadi a ti fẹ́ máa lọ. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà bá a jàjàre èwo lọ̀rọ̀ wèrè kan máa lọ kí ni ó lọ lànà n tó sọ yẹn òun ráìtì òun ò lọ́pọlọ ní kútẹ́lú òfọpọlọ sọ ni kàn wá ṣe kàn dúró kémi máa kó búlọ̀kù nù. ṣé ẹ rí i pé wọ́n ti bínú báyìí ẹ yẹ kí ló tẹ́gì náà kò pọ̀npọ̀n dání kí lẹ́ẹ̀ fi kó báyìí kí lẹ́ẹ̀ fi máa palẹ̀ mọ́ báyìí bàbá olórí burúkú tún bá ti yín jẹ́ láìpọ̀ ìbàdàn lóní kẹ́ ẹ gbé dání yín àtọmọ lókun kò respect ìgbésí ayé yín rárá. èmi ti pọ̀ yín lé òun ò já èmi já ṣùgbọ́n ohun tó ní kẹ́kọ̀ọ́ yẹn máa kóró lànà pàtó pàtó ránkì ẹ kájọ kó àbọ̀ ń ṣiyèrè ni a máa jọ kó búlọ̀kù yìí ni once word kárí búlọ̀kù kájọ kó búlọ̀kù ṣe ah àwa àgbà àwa oró la náà. ẹ kí ló dá yàn mú pọ̀ pọ́n dání. alábùkù ni ẹ ṣe bàbá ẹ lè ní kó kó búlọ́ọ̀kù kó má kó búlọ́ọ̀kù. àbí ẹ ń ṣí èrè náà. dáàdi yín náà èmi bá sọ̀rọ̀ pé kẹ́ ẹ kọ́ pọ̀. ẹ lọ́kọ̀ pọ̀npọ̀n wọn ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú bàbá lè ṣe é ẹ lọ́kọ̀ pọ̀npọ̀n wọn. bàzà bọ sí bí n tiẹ̀ yẹn máa yọlẹ̀ máa wo parí ẹ̀ wo parí ẹ̀ bí parí ẹ̀ sí ẹ kó lé mi lórí kẹ máa kó búlọ̀kù kẹ máa di bàtí mímí lẹ́yìn tí ẹ jàre wọgán ló bọ̀rọ̀ ló bójú ọ̀rọ̀ jẹ kí wọn náà máa kó búlọ̀kù kẹ jọ mo gbé kárí bàtí kó búlọ̀kù kẹ máa kó búlọ̀kù sí wájú. ìfẹ́ mi dé bóyọ mo ṣọpẹ́ o kò sóhun tó dàbí ìfẹ́ láyé yìí o orí mi bá mi ṣe mọ̀rẹ́ ní ṣé mo fẹ́ rìn bá mi ṣá ẹrú kí nìyẹn. wọ́n lè tán ní kí wọ́n ara wọn yìí náà yìí mọ nǹkan tí máa bá lẹ́nu mọ́ i'm scared. torí ọdún jọ babe má sọ ọmọ sí mi ló kúrò o ọmọ sí mi ò burú o mm-hmm. you don't have anything to be scared of ṣé báwo ló ń pè kó wá if she doesn't want to see you she won't ask you to come so you're good. Hmm. I just hope Oma like me bí wọ́n ṣe like me. Don't worry, she's going to like you. Ah, uh -uh má wọrí ìwọ ṣáà máa bọ̀ àbò fẹ́ rí wọn ni. ah fẹ́ rí wọn àyà mi kọjá ni. Eh, má jẹ́ ká yọ ìjà. ok so bí ìgbà wo ni ká wá lọ báyìí. Ah, ṣé mi ni mo máa sọ yín náà bí wàá tọkọ ẹ. oyin lọ́la oyin wàhálà ẹ̀ pọ̀ o wàhálà ẹ̀ pọ̀ ju tọmọ ẹlòmíì lọ kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an ìgbà wo ni ká wá lọ o ìgbà wo ni ká wá ṣe o lórí pé wọ́n ní kó wá lọ rí ìyá ọkọ ẹ̀hún ló dogun ló di wàhálà báyìí àìmọye obìnrin tí wọn fẹ́ rí opportunity tó ní ṣó mọye èèyàn tó ń wá ni ó dẹ̀ sọ́ di bàbàrà mọ́ wa lọ́wọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ bébì jọ èmi ní interest o o lè wá mímì lọ. síbo nìyẹn. ọ̀dọ̀ mọ sí ẹ náà ni. askin ẹ jọ kí ni mo sọ kó ṣe. the new girlfriend of course. níbo girlfriend ta ni. girlfriend ẹ̀gbọ́n ẹ̀ náà ni. o ti fẹ́ tẹ́. o ti fẹ́ tẹ́. kò sẹ́ni fẹ́ tẹ́. o ti ẹ̀ ti fẹ́ tẹ́ báyìí. <laughs> o ti fẹ́ ẹ wo adọ́yàwó wọn. mi ò fi bẹ́ẹ̀ wá jí mi ṣeré o ẹ jọ torí Ọlọ́run. o ti di òkú bẹ́ẹ̀ wá jí ẹ ṣeré. màá lọ màá lọ káwọn ilé ẹjọ́ lọ gbẹ̀yìn lọ kó tó lọ gbẹ̀yìn lẹ́jọ́. sori kankan wá fi ẹ̀gbọ́n mi ṣàkóso àwọn tó tó lẹ̀ pọ̀. Ah, mo wà ń bẹ ẹ má fi yọ̀ <laughs> kó tí ẹ lè wọ kẹjọ torí ọdún. ẹ mi jẹ́ ká fi eré sílẹ̀ let's um, joke apart so that you are a likeable person mom say we like you. ọ̀hún ọkàn mi máa ń balẹ̀ tí bá ti rí ẹ lọ́la <laughs> thank you. why now? Oyin, please don't do this to me. Oyin, I swear to God I love you. Please now. Okay, okay, let's do it this way. Just tell me yes for two weeks. If after two weeks you don't like me enough, then, then let me go. Ọ̀sẹ̀ méjì kò sọ pé mo gbọ́ mo gbà fọ́sẹ̀ méjì tó bá wa like mi gbà yẹn tí o bá rí i pé mo ò ṣe fẹ́ ní kí n máa lọ mo dẹ̀ níjà èèyàn. Eh, oyin nǹkan tó ń ṣe yìí ò dáa. I swear to God I love you too much. I, I, please, ó dáa jọ eléyìí tí mò ń bẹ tí mò ń sá tẹ̀lé ọkùnrin tó máa ń bẹ̀ ni mi o mo ṣe ń bẹ̀ látijọ́ yìí. my lord okay listen on listen. Li Okay, but let, me, let call me. me. Okay, go ahead. Go Femi, Oremi, me. I'll love you forever, <laughs> like an angel in the sky. Soon like come on me, you're the most beautiful thing that I've seen. You're the most beautiful boy I've ever seen. Oh, really? When I'm by your side, <laughs> so oh. I. You know what? Hey, no, I want to sing. I want to sing on that song. Oh, love Why me. I love you so much. Oh, love family. Oh, me, I lie on me. I will love you forever. Oh, me, I lie on me. I will love you forever. Like wow. an angel in the sky. Soon like come on me the most beautiful thing that I see. When I'm by your side, I can't see anything. The rest of us, what about you? So I promise you forever and for always. Boy, you are my sunshine, baby, don't you go away. ọkàn mi olólùfẹ́ mi I will love you forever. báyìí náà mo rí pé ó ti ní máàkì máa fẹ́ oníkan ṣe é fẹ́mi tẹ́kì ayé báyìí actually mo ti sọ fún ẹyin pé ìbò ló máa jogún bí oh my dear dìde dìde dìde ọmọ dáadáa bọ́n ṣe oh, ẹ gẹ́lẹ́ ni mo bẹ́ ah! ẹ wọ́n ní ọ̀rẹ́ tún ní ìwọ àti dọ́tà mi. bẹ́ẹ̀ ni ah. ọ̀rẹ́ mi ìyàwó mi ẹni ah. pé tèmi di méjì lọ́wọ́ ẹ. <laughs> a jẹ́ pé o mójú lọ sọ́jà. ẹ ẹ yóò kọ́ wọ́n yín fún ẹ try uh, try try. mọ́mí mi ni kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. eléyìí tó ń gbà sí èmi ni mo guide ẹ̀ tó fi ṣe mistake tó fi fọmọ tó dá tó fine báyìí wáyé. oh ṣe my dear. pẹ̀lẹ́ dádì àti mọ́mí ńkọ́. àlàáfíà ló wà mà. that is nice ṣé wọ́n jọ wà ní oh yeah wọ́n jọ ń gbé ni mà. ah that is nice nǹkan tí máa ń like nìyẹn kí tọkọtìyàwó kan jọ wà papọ̀ látàárọ̀ títí dọjọ́ alẹ́ wọn kì í ṣe yí pé kí ọkọ gbà báyìí kíyàwó gbà báyìí kán wá fi ọmọ sí àárín kán dàn ọmọ yẹn sí oh god nǹkan tí máa ń like nìyẹn pẹ̀lẹ́ ó mọ nǹkan tó máa happen wà bá mi tó bá délé kó bá mi sọ fún dáàdì àti mọ́mì pé pápápá la fẹ́ ṣe é a máa wá tọrọ ẹ̀ ká má ah. fi falẹ̀. mọ mi ẹ fi yẹn lè fẹ mi bí mo ṣe wà yìí gan mo ti ẹ ti ronú aṣọ tá a mú mo ti ronú kọ́lọ̀ tá a máa pè ike bí a kà lo bí a bí um, lemon green and um, you know àwọn sweet colour bẹ́ẹ̀ yẹn àwọn cockroach brown <laughs> I trust you my daughter. Oh, <laughs> ah, ah, kí ló dé ṣe bọ́ọ̀rẹ́ mi ni <laughs> kí má sọ̀rọ̀ mọ́ àbí tí ẹ wọ́n bá ṣe mo ṣe bẹ́ẹ̀ sọ oh, nǹkan tí mo ní kó wá ṣe kò ṣe mọ́ ó ti mọ ìyàwó ẹ̀ lọ ìwọ náà wọ́n ló máa máa sọ fún sórí gbogbo orí ìgbà yìí kán bá mi take care dáadáa. ẹ wọ́n kò yé mi ọ̀rẹ́ mi wà kò yé mi ẹ máa ṣe nǹkan yé mi ẹ má kí ló dé sẹ́mi lọ́mọ yín lọkùnrin ṣùgbọ́n ọmọ yín ló jogún ẹ̀ mo gbẹ́lẹ́ ní sìn èyí ni iṣẹ́ yọ. ìwọ náà ló jogún ẹ̀yin ló jẹ̀dì lẹ́yìn kò sí bá mi ní ẹ̀yìn kò sẹ́ni bí rẹ̀ o nínú kò sí ọ̀ wá wá wá ọ̀rẹ́ wá wá ọ̀rẹ́ ló ń pè rọra rọra ṣé ló pé sísá ò sí ìbá yín sìn àbí. ẹ jọ pẹ̀lú ní sùúrù kí ló ṣẹlẹ̀ iná ọ̀dẹ̀ lọ wáyà wà bí. ṣọlá ẹ̀ kó máa ṣe bọ́lí bọ́lí fáwọn àyè. ṣé ìjọ owó ni. ó ga ẹ fi wọn lẹ yẹn kan jẹ ayé rẹ àbí o kàn yìí ẹ kàn jẹ ayé rẹ. ẹ̀yin ẹ ló máa wà bó ti mọ. Ah, ẹ̀yin tá a bọ owó máa wà lẹ́yìn ẹ. gbogbo ayé tó bá ń wù ẹ ṣe ṣọmọ kọjá àti bí bàmí jẹ pẹ̀lú ọtí lónìí ṣé wo mọ ọdọ ọ̀rẹ́ mi gbọ ọdẹ ọ̀rẹ́ mi ọdọ ọ̀rẹ́ mi yẹn pa mí gbà yẹn di kúkú ó ti ti fọ orí ẹ tó bá yẹ kó ti ní problem yín èmi lè máa mú fíṣọ yìí. ọ̀rẹ́ mi ni àwọn tó ṣe mọ bẹ́ẹ̀ tèmi ṣe mọ bẹ́ẹ̀ tèmi ẹgbólà ó fẹ́ kí ni ẹgbólà ọ̀yá tó bá jẹ́ yẹn ló fẹ́ afẹ́ tó mọ̀ ń dè. ìfẹ́ mi dé mú yọ mo ṣọpẹ́ o. yìí o. kò sí rárá o. orí mi bá mi ṣe mo rẹ ní kejì mi ìfẹ́ mi dé. ìwé mímọ́ ló fi yé mi o Kùránì àti bíbélì. àti bíbélì. ohun mẹ́ta kan ń bẹ ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣẹ́kọ́. ìfẹ́ ló tóbi jù àyà mi. lọ́ọ̀mì onítèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdání lọ́lá olúwa kò sóhun tí ó yà wá olómi onítèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdání olúwa kò sóhun tí wait I can okay I can I can no. I won. Э. I won. Come, come. I won. Okay. I won. I mean, no no bẹ́ẹ̀ bá no. Okay. bẹ́ẹ̀ bá no. no fifty fifty no no no no. Okay, follow me, ló No. báyìí. no woo ibẹ̀ la ibẹ̀ la you dey you dey win. wo ọ̀rẹ́ ṣáàbà mi bẹ̀ bá mi bẹ̀ mo mọ̀ kó mo ti ṣe ẹ̀sọ́ fún pé kó jọ kó má bínú bá mi bẹ̀. Hmm? ẹ wọ ẹ má dà sí kò lè yé yín ẹ má dà sí èmi lọ́wọ́ lẹ̀ ẹ má bínú. ṣùgbọ́n ẹ̀rọ ni wa ó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n kò lè ṣe kó má sọ̀rọ̀. ah stop bẹ́ẹ̀. sorry now that one be me. ṣùgbọ́n tó sọ fún mi sí pé má ìjókòó ẹ̀kọ́ bá ẹni sí. cos kò yé mi ah, ní o. nísòro ṣé mo ti kéré jù láti má rí i. irọ́ o kéré jù láti má rí i now at ti lọ sí school at the parí school a ti serve mo ti fi pé owó dẹ̀ ti ń ṣiṣẹ́ owó dẹ̀ ti ń wọlé so kí ló tún kù kí márùn ìdí náà gbogbo àwọn bachelor bachelor lè ṣe ìdísú èmi. bó ṣe wà yìí gan kó má ṣe ara nǹkan tó wà lẹ́yìn ẹ̀ pọ̀ ah, orúkọ ẹ̀ lọ́wọ́ pè ní arúgbó ìyáàbù náà. èmi ò rò bẹ́ẹ̀ o kì í ṣe bó ṣe wá rò ní tó ṣẹlẹ̀ ni pé èmi ò depend lórí owó parents mi o fine mo bówó ń lé. mo fẹ́ ṣiṣẹ́ agbára tèmi ni mo fẹ́ ṣiṣẹ́ owó tèmi ni ṣé mo pé ọ̀rọ̀ obìnrin máa ń gbọ́ mọ̀ ọ́ tó máa ń kọ́ mọ̀ pa wọn wàá gbọ́ ah kíníkan kíníkan wọn kò máa ń like láti sọ pé mo pàjọ jìyà yìí ni so máa ń like statement yẹn so that tábàjọ bẹ̀rẹ̀ láti lẹ̀ tábàjọ start afresh you know tábàjọ wá ń mẹ́kọ̀ọ́ yẹn pọ̀ kò ní sí nǹkan tó jẹ́ pé you know oh, gbogbo nǹkan tó máa sọ ni pé ṣe wọ́n pé rántí pàjọ bẹ̀rẹ̀ ni o so èmi náà máa you know èmi àti ẹ̀ máa kí ni ẹ̀ máa lọ smoothly bí mo ṣe fẹ́. alórí bí iyọ̀ sí ni kálípò òrí ti mọ́dà ṣe background ṣé ètò orin ń sìn ó máa sọ pé okay fine ó yà pẹ̀lọ́ máa bọ̀ kí n máa kúrọ̀ kí n máa kúrọ̀ èmi bìlí pé ó yẹ kó o ṣiṣẹ́ àṣẹ ọmọkùnrin kó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ kó lówó tiẹ̀ kó lè wò pé òkè òun tèmi lè kò ń ṣe owó ìyá tèmi ibò tèmi dò tó sọ pé ọmọ bàbá olówó òun gan ní ìsìn ti ṣèjẹsí pé èmi gangan ọmọ olówó. ọmọ bàbá olówó òun gan wá change ẹ. ó ti change ẹ pé mi gangan eh, olówó báyìí ní ìsìn kan àwọn èèyàn ti ń bu pé ọmọ bàbá ẹ ló ná bàbá ẹ ló ná tó eh, gan ti change ẹ sèmi kò bí pé ẹ kí wọ́n gan ọ̀zù ọ̀ràn òun kó dẹ̀ níṣẹ́ tiẹ̀ kó dẹ̀ báwo tiẹ̀. and the money is not will not make sense if it is not your own. thank you so gba tí mo lè ti rí bẹ́ẹ̀ mo ti lẹ́tọ̀ọ́ láti má rí ìgbàjẹ́ yìí náà ti ní. ọmọ yẹn tẹ ẹwọ tẹ ọmọ ẹwọ tẹ eh. ọwọ ìjìyà lórí ẹ. èmi náà tẹ gbọ́dọ̀ lù ọwọ tẹ èmi là èmi ò mò lè dúró mi ò lè tẹ ọ̀rọ̀ tí ló máa ń jẹ fàyà. ẹ̀yin náà ìfọkùn tẹ ẹ sọ́dọ̀ fámìlì ìyàwó ah. báyìí máa ń kékeré tẹ̀lé lọ sọ́dọ̀ fámìlì àwọn ọkọ pé lẹ́yìn ìgbà tó fẹ́ fẹ́ wa níyàwó. Ah, ah. kò kò wọlé irọ́ ló pa kò wọlé gbogbo ọ̀rọ̀ tó kàn já ń tọ́ọ̀kì wèrè ni ṣé kèmi lára kọ́ wá kí mi kọ́ wá jẹ́ mi pamọ́lé àbí wèrè yìí ló máa sọ oúnjẹ fún wọn eléyìí tẹ́gbọ́n tó wá sọ oúnjẹ fún wọn máa fi ọjà ni oròjú ẹ̀ bó ṣe ń fẹ́ bi tó sojú bí ojú àbọ̀ àdán ó máa fi yọ báyé wọn jẹ́ ni àbí kó ń rún gbogbo wọn irọ́ jẹ́ ká wà lọ́ọ́ bẹ̀ ń tọ́ bá fún wa we serve us together gbéyàwó wá kí mi gbé ọmọ wá kí gbogbo ẹ ayé ti yí jálúra wọn. <laughs> ẹ ọ̀rọ̀ yín ti yé mi sìn ọ̀rọ̀ yín ti yé mi bọ̀dá mi ìkọ́ tẹ́ ń tún àti sọ́ọ̀sì ni pé títorí oúnjẹ tí ẹ fẹ́ jẹ lẹ́bi fẹ́ kó ẹsẹ̀ lẹ́sẹ̀ lọ sílé àná láti lọ tọwọ́ kọ àbí ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ọmọ èkó lèmi èmi ò ní ever ṣe bẹ́ẹ̀ láyé mi ó ti yé ń sìn bọ ẹ̀yin ẹ kú ẹsẹ̀ lẹ́sẹ̀ àtìyàwó yín kẹjọ lọ ìkọ́ tẹ́ bá ti bábọ̀ ńbẹ ó ti yé ó dẹ̀ dá mi lójú pé ẹ máa tẹ́ ni. ẹ ẹ ẹ wo bàbá ọkọ mi ẹjọ tó lọ ẹ má dá wa dúró ṣé níbi tàdé yìí ẹ má dá wa dúró rárá ẹ jẹ́ ká ti tẹ̀ máa lọ àwọn katapila gbó kọ́tà gbé lọ tàfẹ́ lọ jírèrè gbogbo ẹ gbogbo ẹ ló ti dúró ó ti wé dúró dé wa. Ah! ìgbésí ayé mi dọ̀wọ́ lọ́hùn alájírìnrere bá ṣe ń lọ yìí má jẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀ mú wa ó máa ń tán ló máa fi wá kọ́ńpọ́ọ̀tì ààrẹ jẹ́ kọ́pọ́lọ́ ẹ dúró síbi tó wà kẹ́jẹ̀ má kọjá omi ara kómi ara má kọjá ẹ̀jẹ̀ kí gbogbo bíbì kí gbogbo ẹ̀ balance bá ṣe ń lọ yìí o. Ah, ah, bàbá kọ́ mi ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ mo ti wojú yín rí ṣé mo wojú yín rí ajá tó ti fẹ́ mi sínú ilé ṣé mo wojú yín. Ah, ibi tí mo ti yàn yìí ò dáa ọ ń wo ọ ń bú ẹ ní báyìí. kí ló gbọ́ kọ́tẹ́gbọ̀ yìí sọ. ó yá já máa lọ. kí ló gbọ́ kọ́tẹ́gbọ̀ ṣé tẹ bá ti lọ ẹ̀yin àti ìyàwó yín kẹjọ wọ ẹlikọ́pítà tó wà yín àti aeroplane kẹjọ gbé lọ sọ́wọ́ ìkọ́ tẹ bá ti bá bọ̀ láti bẹ̀ kẹ pè mí kẹ sọ fún mi ṣẹ́gbọ́ àmà bá gùdù bọ̀ lemọ́lemọ́ ẹ̀ pọ̀ bí broda nàìjíríà kó la báwọn jọyìn wọn olóṣì gbogbo bẹ̀ ni ọ̀dọ̀ àwọn wútì máa hẹ́ndì sí. gbẹdú ah, gbẹdú sẹ́rí àbúrò yìnyín ó ti lè bínú jù mi ní láì kí máa ń ṣe ń gbà mí ó lè bínú. ó bú ẹ báyìí wo tara wa ló ń sọ tó ń fẹjú mọ́ mi bí àbú àdán yìí tó ń fẹjú bí àbú àdán yìí má jẹ́ ká débẹ̀ kà láà lóòótọ́ o ọ̀rọ̀ tọmọ yìí sọ kó má dájú tán yín ó tán lójú wa o máa yọ máa yọ ẹsẹ̀ níbi ìpè ọmọ ẹ̀ I deny you. ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ. ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ bá a ṣe ń lọ ìmájẹ ẹ̀tẹ̀ pọ̀ oríṣiríṣi ẹ̀tẹ̀ ní ìsìn wọ́n ṣe discover ẹ̀tẹ̀ kan ní ẹ̀tẹ̀ onítọ̀nàtọ̀nà báyìí ni wọ́n máa kó ẹrú wa báyìí wọ́n máa làdùnú síta wọ́n máa bá tiwa bá a ṣe ń lọ ìmájẹ kí disgrace pọ̀ jù. kí ló gbẹ́ni wá ẹ wo ẹ ṣé kí n kọ́ wọn abọ́ náà gbogbo ẹ̀ kí kò dáa ní àtẹ̀yìn náà. a máa padà wà kó jájọ lọ́nà já máa lọ́nà. ọlọ́run kò dá wọn má bẹ̀ ju kùtẹ́lú níṣó. ẹ kò sí wàhálà máa pàtẹ́wọ́ a máa jí ìrèrè ọkọ. o ti yáṣẹ ju o ti yáṣẹ ju olórí burúkú bó ṣe ń lọ bí àgbẹ̀. ẹ jẹ́ lọ jí ìrèrè ọkọ wo èèyàn. àti lọ irin rere nù ọlọpọ èrè wo bó ṣe ń sáré lọ lọ ṣé ìyàwó rẹ àbísùn wo ná lórí burúkú mọ́ láti pàdé. kàmọ́ ọlọ́rin náà kò ní dáa fún ẹ bó ṣe kó mi sí ìfẹ́ mi dé mú mo ṣọpẹ́ o kò sóhun tó dàbí ìfẹ́ láyé yìí o mo sì rárá o orí mi bá mi ṣe mo rẹ́ ní kejì. bàbú bàbú reluwe lele yìí o ajagbe lele mi ṣe ṣe tètè ọpọlọ síwájú. ẹjọ tó lọ lọhùn ṣe lè stop nǹkan tẹ ẹ ṣe ló fọ lọrùn bàbá. kí láti. ẹ mọ̀ pé in the first place kò yẹ kẹ́ wá síbí báyìí àwọn olóyè kan ọba yín lẹ́yìn sí ìpẹtẹ wa etí wá ewu nǹkan tẹ ẹ ṣe. tí o bá ṣe fún ìpàdé wa lọ́nà aṣojú ràn ẹ́ àwa ọmọ náà bí tẹ́lẹ̀ bí wọ́n ló fẹ́ ṣojú ràn ọ̀dẹ̀ tí ó rí. ó dáa ẹ jọ ẹ ah. stop. ẹbí mo ṣe bàbú bàbú mi stop ẹ̀ eh, eh, náà. Eh. àwọn jígi ni àwọn ò lè mọ wọ́n ti hàn mí pé orí látàárọ̀ ni bàbá ah, mi ìwé ẹ̀tù rè àwọn ará ìbò yóò kó darí ìwé ni. ìdá ló lọ gbàgbà bẹ́ẹ̀ ni ìwé ẹ̀tù ni. ìyọ̀n náà fi ṣe tábàlẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ni olúkọ òun ni eléyìí máa fi ṣe ẹgbà tó tó orí bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìwé ẹ̀tù ni. ìwé ẹ̀tù lòun ní yorùbá bíi ìwé ẹtú ni. ìlú ẹ̀dùn ìlú ni. Ah, náà kò kí n ṣe ìwé ẹtú. ẹ má ṣe pé mi lẹ́yìn o. èpè ò dánú ìwé ẹtú ni o. Mm-hmm. ìwé ẹtú kọ̀ọ̀kan rẹ̀ ìwé ẹtú bí méjì. Mm-hmm. wà ah, ayékáyé jẹ ọlọ́run pakuru mọ́ ọmọ ayé maidale nìyẹn ṣọ́ọ̀bù náà ìwọ ni kíkà kìdí ṣọ́ọ̀bù náà kù jáde bàbá àti ẹ̀ wà máa lera. Eh, eh, ẹ pẹ̀lẹ́ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Ah. bẹ́ẹ̀ wà jí ẹ ǹlẹ́ ẹ ra mà. mọ mi àwọn in-law mi nìyẹn. ọ̀hún àná ẹ̀ my god. ó yà wí ìbọn àwa nílò kí ló tẹ̀ ń béèrè wíwí owó ní kíní. èmi gbọ́. Ah, kí ló ṣe ìjọba ṣe báyìí bí láìpẹ́ tó máa ń jí dàrí. àbá pèrè ó yáwọ́ ó yáwọ́ bí olóyìí tí ah. àṣà ìbí àbáyọ máa kó. ẹgbẹ́ ìjọ jàre tí bábí mo ṣe bù yìí ṣé wọ́n jẹ́ wọ́n máa kọ̀tọ̀ lọ́wọ́ wọn tóbi ju tèmi lọ. Mm. Ah, ẹ bá jẹ oúnjẹ. jáde ẹ ní sùúrù náà. ẹ̀pá sì pọ̀ ń lè. ẹ̀pá sì pọ̀ ń lè náà. ẹ̀pá sì kún lè wo ló gbé bọ́tù ẹ̀pà jáde sí fún wọn kọ́ yé jà sí yẹn ó yẹ bá mi gbé bẹ́tù ẹ̀ bàbá mi sì pọ̀ yẹlé ilẹ̀ buga ẹ fẹ́ fẹ́ pa buga wèrè kẹ́ ẹ ní gò méjìlá ó máa jẹ tán lójú ẹ̀mí yín ah. kó má sọ jẹ ní ajẹyìn. tí bá tètè bú bẹ́ẹ̀ yan ọmọ ẹ̀wọ̀ wọn tóbi jù tẹ̀mí lọ tí bá tètè bú bẹ́ẹ̀ yan ọmọ àjọ ìgbẹ́ tán ni ọlọ́run kò ṣàánú wọn. ọ̀hún yóò tún fún ọmọ pé. kí ló máa ń ṣe gan kí ni mo ṣe lẹ́sẹ̀ fún wọn máa ṣèpè fún ẹ máa ṣèpè fún ẹ ìlọdẹ tó ń fọwọ́ gún mi náà. Ah, kí ló fẹ́ fọ́ orí burúkú tó ń fọwọ́ gún mi náà sọ ọ̀jẹ̀ kan máa fojú ẹ̀ gbàgbó lẹ́nu orí ẹ̀ bàjẹ́ ni ṣíọ́ kárí ẹ̀ dàdí yá ẹ ló bá dàdí ló ṣe ọmọ. mo ní pé kí n sọ fún pàmò láyé ti fẹ́ rẹ di. Ah, tẹ́gbẹ̀ abala ti fẹ́ rẹ di ah, good news máa wẹ̀ tẹ́ wèrè <laughs> bá mi ru àmàlà kò fẹ́ lẹ́bi ètì ẹ láfún ní kóró ẹ wá mi èmi náà ò fi inú ṣépè fún. ẹ eh, eh, bàbá ẹ ló ń bú sínú ó ṣe ń ṣépè mọ̀ ń gbọ́ ayé ìyá ò ní dé má jẹ́ kó ní kókó jẹ́ kó rí ẹ pé o má wò pé bàbá ẹ kọ́ àbí kí ló tó fọwọ́. oyin ó ṣú ọ̀pọ̀ wọn pẹ́rẹ́ǹtì ẹ̀yìn. irọ́ kò sí àwọn pẹ́lẹ́ǹtì ó làṣà wà ní ó làárẹ̀ tì wà ní títì ẹnu yín gbọ̀rọ̀. ẹ má bínú ẹ ẹ má bínú. iye èkó káwọn pẹ́lẹ́ǹtì ẹ̀ ni. àwọn pẹ́lẹ́ǹtì ẹ̀kọ́ yìí wọ́n làárẹ̀ tì wà lọ́nà ni two two five ló sọ fún wa ẹ kú ẹ̀rọ ẹnu ẹ wá là ń sọ ẹ wá lẹ ń ẹ kí ni o máa. ṣé rí nǹkan tá a torí èdè bí ni pé káwọn ibi tọmọ wa ń wọ ẹ wo ọkọ ajé òní báyìí o ti ló máa bàjẹ́ o. Ah, àwọn èdè àwọn èdè máa wo bó ṣe bá yé wọn jẹ. nǹkan tí mo torí ẹ̀ bá torí ẹ̀ ṣé wá rí ọmọ yìí àwa làwa bí a dẹ̀ ní pé ká mọ̀ bí tí ọmọ wa ń wọ̀ òun àti oníwà ká dẹ̀ béèrè pé ẹrù ìyàwó tó fẹ́ fún wa dà torí ẹ̀ là ṣe wá. mọ́mí ẹ jọ mo kàn wọ́n kò bí akẹ́yẹ òfin lórí àbí ẹ máa feel sweat like you are not feeling any heat. ẹ ẹ èmi ọlọ́run má jẹ èmi ò dirí o mi ò sọ ní dirí mi ìdírí mi ìdírí mi ìṣe wa èmi ni yá ìyàwó yín ìdírí ẹbí ọjọ́ ní nílò ẹbí ọjọ́ ní nílò ẹ jẹjẹ ọlọ́wọ́ ẹbí ọjọ́ ní nílò ọlọ́wọ́ má jẹ mi ìṣiṣẹ́ òdìrí lájẹ́ mi ọlọ́wọ́ ti níbi sáyé ọ̀ọ́ okay now ẹni. actually oh, àwa ló yẹ ká wá bá yín nílé yín torí àwa la fẹ́ fẹ́ ọmọ yín ọmọ mi bẹ́ẹ̀ wà jí ló fẹ́ fẹ́ ọmọ yín at the same time ẹ ti wá now ẹ sọ fún mi list tẹ ẹ mú wa ẹ fún wa already gbogbo nǹkan tẹ bá béèrè ẹ má ẹ má ní pé kí o already láti pay yes anything. iye èkó ikọ̀ ṣá ah, ah, iye èkó èmi list kí ni mo fẹ́ fi list n bá fà bàdà sàn ẹ lẹ́nu ìyá ìṣe ìyá ìbọn mi ni òun lórí kò sí jẹnẹrétọ̀ wa kátó kátó débi ni bolówó bolówó ló fẹ́lẹ̀ dà ẹnu list wà lọ́pọlọ agbo méjìlá màá five hundred ẹ atakanu ẹ dẹni ẹfọ Sambisa forest ẹ gbọ́rọ̀ dáadáa kẹ́ ẹ má lọ bẹ́ẹ̀ yìí tó difficult ń bẹ wa o ya yìí kí tó lówó ṣẹṣẹ ń bẹ́ o ẹ mọ pásọ aládéjàre pásọ jí yóò rí di o ẹ máa gbé ọ̀tá ìwà fún mi ara ẹ̀ ní blessing níbẹ̀ la máa máa sùn ẹ kú ọ̀tá àwọn lójú ẹ̀mí wọn báyìí wá sílé wa tó ti yin ọ̀tá pásọ yìí tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ yín lẹ́nu olúwa ní fi ṣe ẹ dẹ̀ máa kọ́ lépo fún mi ẹ máa kọ́ yàrá fún mi ẹ máa kọ́ síbi tù fún mi so ẹrù ìyàwó bá pé iṣu ló ń kà. ṣé rí ibi táwọn bọ́rọ̀ dé ẹjẹ́ kébì náà kó lẹ̀ ẹjẹ́ kí n kó ẹsẹ̀ wọn lẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ṣé rí ẹrù ìyàwó tó sọ yẹn ṣé rí ọkọ mi tẹ̀wọ́ yìí wọ́n ń gbégún lé wọn gbégún lé wọn bá jáde báyìí ó ń dẹ̀ gbé àdúgbò mi àwọn máa yí kan ọlọ́mà báyìí a máa yí aṣọ báyìí a máa yí aṣọ báyìí. òkú làákàyè ẹjọ́ bá mi fi gbé àjẹ kún mi gbé àjẹ. torí wọ́n máa gbé e jọ. ẹ jọ excuse me ìgbà àjẹlẹ bá gbé ẹsìn wọn bínú alákọ̀wé tó bá bá bínú wọn bínú yẹn ẹgbẹ ẹkẹjì mi ó ti bínú wọlé ní ẹyẹ fún látọ̀dọ̀ ọ̀gá sí ọmọ iṣẹ́ látọ̀dọ̀ olówó sí tálákà látọ̀dọ̀ ẹni bí sẹ́ni rìn ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ó lè lálejò ó èmi bẹ dúpẹ́ o ah, because gbogbo wa. Yes, o. amen. àmín, àmín. Ọ̀rẹ́ wa dẹ̀ lílé ṣe kan bí. Ó lọ́ máa sọ fún òbí sọ̀rọ̀. Gbogbo àwọn ṣáàs tó máa sẹ́ẹ̀bù nínú àti wà ní lọ́ọ̀bù orí títẹ mo ṣe jẹ́ ìtìlẹ̀ tó wà àti láti kẹ́ẹ̀tì láti ọ̀gbà fún ọjọ́ báyìí two months or thereabouts. ìyàwó gẹ́gẹ́ bó ṣe wù èmi amójúdára èmi aṣojú lóge ní ọjọ́ wẹ́dìmù tí mi ràn àwọn tó máa ṣe ń kọ̀ fún rárá mi èyí ẹ báyìí ni mo wà gbágbágbá tọmọ mọ̀ fún lọ́rẹ́ fún ọ. ojú ló dé wá. èmi ni iye ọ̀rẹ́ mi. ṣẹ̀rù bradley ṣọwọ́ yẹn lè ní wà fúta torí that very day ó ní ìdàtí super ọ̀pọ̀lọ̀ mọ̀ wípé àwọn àǹtàn abíkílẹ̀ fíl. yes now jẹ́ wà anyway gbogbo ìmọ̀ ìgbà ẹ̀ǹgbà bẹ́ẹ̀ ni ìgbà gbọ́ ọtí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èmi yìí Bùsibí yìí kan ìlú yìí kan when it comes to fashion talk about Bùsibí one any other Bùsibí is a counterfeit. Wow. Sherry Asho aṣọ tá a máa lò lọ́jọ́ yẹn títí tí kọ́lọ̀ ẹ̀ kan máa yẹ pé àwọn materials rẹ̀ pé ó ní ṣe pẹ̀lú colours àti ẹ̀fẹ̀ you know gbogbo ẹ̀ ni máa make sure pé ó plump máa lọ sọ́jà máa gbé gbogbo bọ́ọ̀dì mi fúnra mi nǹkan báyìí ní ìjọsìn mi jẹ́kẹ́ ní bọ́ọ̀dì bọ̀ máa lọ mú aṣọ tó tutù ọjọ́ yẹn fọ́ yìí ṣe lọ́sọ̀ọ́ àyọkọ lè má ṣe fáwọ rẹ ìyọkọ That we brings to the bride. I'm a more actual to a lot of with our own binoculars, color, the children. Ìyọkọ lè má ṣe fáwọ rẹ. Àpapọ̀ ọmọ ìjẹ́ àpapọ̀ kò possible láíláíláíláí. Àgbéyàwó àgbéyàwó tọ̀wọ́ láíláí wọ́n bọ̀ lọ́mọ kàtà pàpà fún wa. gbogbo yìí ti sọ tẹ fẹ́ mú àfọ mi ẹ jẹ́ kí n sọ fún ìyàwó létí. ẹ ò bí ó gbogbo alákọ̀ọ́ fún ṣe fún wa àbá ìyàwó as for that day i'm gonna give you hundred thousand. that's not bad. ẹ wá gbọ́ àwọn táwọn amọ̀ nǹkan ṣe ń kọ́ báyìí àmì àwa tá à mú sọ event plan yìí sí la máa wá ṣe báyìí kò sí ní ìsìnkú èèyàn kan kó àti bàbá mi kí ni mo ṣe fún yín ṣé wọ́n sọ fún yín pé gbogbo nǹkan tèmi bá ti fọwọ́ mi kó jọ kẹ́ ẹ bá mi bàjẹ́ ni kí ló dé ṣé mo pé mo sọ fún yín kó tó di pé ẹ lọ sílé àwọn Bẹ́wàjì ẹ sọ pé dandandandan ẹ máa lọ ẹ tún débẹ̀ náà ẹ lọ dojú tì mí ẹ lọ bà gbogbo nǹkan tí mo ti kọjá ayé mi tí mo ti fi build ẹ lọ bàjẹ́ lọ́jọ́ kan torí ìwà yín mami ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí tí nǹkan kan bá fi lè ṣẹlẹ̀ sí relationship mi àti Bẹ́wàjì tó bá ṣẹlẹ̀ sí ẹ wò ó. Hmm nǹkan tó máa ṣẹlẹ̀ agbára yín ò ní ka o agbára yín ò ní ka mi mọ̀ pé ẹni gbọ́ mi dáadáa Bẹ́wàjí èmi Bẹ́wàjí Bẹ́wàjí Bẹ́wàjí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí relationship mi àti ẹ̀ eh. mi ò ní tèkẹ̀ easy pẹ̀lú yín ṣe ti gbọ́ mi ò ní tèkẹ̀ easy Bẹ́wàjí ṣe ti rí tẹ́ bá dàrin ìwà rú ara yín á balẹ̀ ṣé bí mo sọ fún wọn sí ẹ ẹ nígbẹ́ ẹ. Bẹ́wàjí olóhùn manuel wọn ò bí dáa. má bínú bẹ́ẹ̀ ti sọ fún fẹ́ bẹ́ẹ̀ jà wọn ò bí dákú fọ́kọ ẹ̀ fílẹ̀ dákú fọ́kọ ẹ̀ wọ́n sọ kankan ọmọ mi ẹ kí ló ṣẹlẹ̀. a máa wíru a máa wíru. kí ló dé kí ló ṣẹlẹ̀. a máa dà pẹ́ ọ̀rẹ́ mi o níṣẹ́ ni ó máa lọ sílé ọkọ ọmọ ẹ tó lọ mú bẹ tó dàbẹ̀rù òun àti ọkọ ẹ wọ́n dàbẹ̀rù wọ́n babẹ̀ jẹ́ yànnà yànnà. kí ló dé níbo lẹ ti gbọ́n lẹ Yorùbá pọ́n lọ sílé àná a lè má bára wa rìn ká má bára wa ṣe ìtọ̀rọ̀ kí ló dé. ẹ ẹ ẹ wo ṣáà ṣẹlẹgbẹ orí tẹntẹ tẹ sọ yẹn gbàgbé mi ṣe rí ọmọdé mi ṣe tẹntẹ ẹ má wulẹ̀ ṣe tẹntẹ fún mi tẹntẹ kí ni ọkọ bẹ́ẹ̀ àjìnà sọ pé òun fẹ́ ọkọ ọkọ oyin sọ pé òun fẹ́ nà mọ á ní pé màá fà má bá nà tọ́jú òun. the best friend I have. Good luck. Good blessing. Amen. ọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ fún mi lórí fóònù lánàá ọ̀rọ̀ ńlá mà ní. Ah, what are you telling me? o ò fẹ́ kí ọmọ ẹ kó fẹ́ èèyàn ó wá tẹ̀bà sílé yín ó má dá gbówèrè bó lẹ́ni o ìwọ ò mọ̀ pé ẹgbẹ́ yẹlẹ yẹn wọ́n tọ̀ ilé olówó láti máa máa rá àwọn ọmọ olówó kí ọmọ irú àwa yìí kó wá lọ máa fẹ́ àwọn ọmọ rọ̀dọ̀rọ̀dọ̀n ọmọ tí ò níran ọ̀rẹ́ mi wake up in fact mo wish kó wà níbẹ̀ ní ọjọ́ tí mò ń sọ yìí tí oyin mú àwọn parent ẹ̀ méjèèjì tó mú wọn wọnú ilé yìí wá sórí líle lóhùn tó wà lókè ni mo ti bá wọn náà wá ń ṣe bíi pé wọn ò jẹun rí náà wá ń ṣe yàmàyàmà játíjátí wọn wo ojúgbà mi tì mo máa ń wò ṣé eléyìí ni ọmọ mi fẹ́ fẹ́ ó ń ṣẹjọ́ wọn o wọn rí bẹ́ẹ̀ rí ni ìwọ ò mọ̀ pé ọmọ olówó máa ma tẹ̀lé ọmọ olówó ni. bẹ́ẹ̀ ni. ah wake up o o ò fẹ́ o ò fẹ́ náà nìyẹn sọ fún mi ṣé tó bá tiẹ̀ máa jẹ́kọ̀ọ́ ọmọ yẹn fẹ́ yàn àwa jẹ́ ọmọ àwọn ọmọ aláǹgàmì ìwọ fẹ́ kí áńgànà dènà rẹ̀. irọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi níbo dẹ̀ máa wá wò ó mọ̀ yín náìs ah. ọmọ gidi ni. iye sábàlá máa jẹ. ẹgbẹ́ ẹyẹ lẹyẹ ń wọ́tọ̀ ẹgbẹ́ ẹyẹ wọ́n lò lẹyẹ ń wọ́tọ̀ bẹ́ẹ̀. Mommy, the food is ready. Ma. Okay. À ń bọ̀. Okay. Yes, ma'am jẹ́ ká lọ jẹun. nǹkan tí mo sọ fún ẹ yẹn make sure a ṣe kí náà ṣe iná mà ló máa dùn àtọ̀bí ẹ̀fọ́ rírò. látọ̀dọ̀ ọ̀gá sí ọmọ iṣẹ́ látọ̀dọ̀ olówó sí tálákà látọ̀dọ̀ ẹni bíi sẹ́ni ire ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ó lè lálejò ó bá ní àti lọ. bá mi bá òye sọ̀rọ̀. I'm so much in love with this girl. Please. I love her too much. Bami Basso, and I promise you guys that I will take care of her. I will take care of her, please. So, so son on bed. And where tower on bed. Can you reason to your shepherd son? Bami Basso, until we're engaged. Engaged? To who? A mo ti sọ fún yín severally ọmọ yín yẹn you go in area mo ti sọ fún yín o. shut up my friend just shut up what do you even know about love mo sọ fún ẹ pé ọmọdé i hardly close my eyes at night she's in my head mo love ẹ mo love ẹ gan dààmú ọpọlọ mi please. okay gbọ́n mi look at Shade is she not pretty. please dey dey dey owó ẹ. she's beautiful ọmọ tó rẹwà ní Ṣadé náà ọmọ tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ but i'm in love with another person ẹ kàn bá mi bọ́mọdé ìsọ̀rọ̀ ẹ̀wọ̀n kan ẹ̀yin girl whatever tẹ bá ń fẹ́ máa fún yín tẹ bá tiẹ̀ lè bá mi sọ̀rọ̀ kó ṣe tèmi. ó ti wà engaged as a matter of fact our ní planning committee ọmọ yẹn ò lè fẹ́ yín mi the truth is kò lè fẹ́ yín. can't you just be positive for once you're my sister kí ló ń ṣèwọ náà ṣé kí wọn náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a ní mo love ẹ wò tọmọ yẹn bá gbà fún mi léni léni màá mú lọ sí ọ̀tà lọ́la lọ́la mo láìkẹ́ gan. I am sorry about that. àwọn ènìyàn kan mi tiẹ̀ náà èmi tiẹ̀ ti jáwọ́ bóyá wọlé àwọn ènìyàn kan bá ti sọ kò kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n má ṣe yà orí mi bá mi ṣe mo rẹ́ nìkejì ẹ̀yin ọ̀rẹ́ ẹ má ṣe yàwọ́ ẹbí ẹ má ṣe yàwọ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí má bínú o má gbà sí ìbínú rárá rárá. sórí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo láìkí ẹ mo dẹ̀ nífẹ̀ẹ́ mo fẹ́ràn ẹ gidi gan torí ọmọ gidi ni ẹ ṣó ti gbọ́ and báwa jí tó jẹ́ ọmọ ti tèmi ó nífẹ̀ẹ́ gidi gan but àwọn fámìlì ẹ hmm, especially àwọn parents ẹ méjèèjì yẹn Ha! In fact, they are very terrible. Òun ni ò ní jẹ́ kí àṣepọ̀ èmi àti ẹ kó smooth. Yorùbá sọ yí pé aya burúkú ó ṣe ń fẹ́. Àna burúkú kò ṣe ń ní. Àwọn pírẹ̀ǹtì ẹ wọ́n ń bà mí lójú jẹ́. Ìtì mi ti kún ní ìgboro. Màá wá fi àsìkò yìí mo bẹ́ẹ̀ ní o mo bẹ̀ mo tún bẹ̀ torí mo nífẹ̀ẹ́ mo dẹ̀ fẹ́ràn ẹ pé kó má bínú àjọṣepọ̀ láàrin ìwọ àti ọmọ mi kò lè work kò lè possible ẹ lè fẹ́ra yín jọ títorí ọlọ́run máa fẹ́ kó wú àkọ́ títí ẹ kó wà lọ síwájú tàbí mo purọ́ bá wà jí. mú mi ẹ wò ẹ má bínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo mọ̀ pé our parents mi lè funny sometimes but they are no bad people ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kàn fún mi láàyè má bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa gbọ́ ẹ jọ̀ọ́ mọ́ mi. excuse me ọ̀rọ̀ wo ló fẹ́ bá wọn sọ ṣé mọ́mí ẹ tí kò ko yẹn tó dàbíi pé tí ń dùn tá máa máa wíru tó máa wíru tàbí dáàdì ẹ tó dàbíi pé nǹkan ti fẹ́ sí ní ọpọlọ ló fẹ́ bá sọ̀rọ̀ kí ló fẹ́ bá wọn sọ náà just tell me my dear Ki ló fe bá wọn sọ sọ fún mi kí ló fẹ́ bá wọn So excuse me tó bá jẹ́ ti owó ni màá fún ẹ mo rẹ́dì láti fún ẹ lówó màá kọ ṣẹ́ẹ̀kì fún ẹ kó gbà kó máa lọ kó fi ọmọ mi sílẹ̀ because torí tí ẹ̀yin méjèèjì tẹ́ bá fẹ́ra yín grandchildren mi mi ì ní fẹ́ kí anything kó tábà pẹ̀lú wọn torí mo mọ̀ yìí pé bí àwọn parent ẹ bó ṣe ń ṣe yẹn lọ́wọ́ ọmọ tí ọmọ mi bá bí ẹ náà máa so I reject that my dear jọ ti torí ọlọ́run gbà nǹkan tí mo fẹ́ tó bá fẹ́ owó yẹn nísinsìnyí I'm ready to give you place so ọmọlọ́lá please rí mi nínú room mi. afẹ́fẹ́ nìfẹ́ o kò sí ibi tí ò lè fẹ́ lọ kò sẹ́ni tí ò lè fẹ́ sí afẹ́fẹ́ ìfẹ́ lè fẹ́ látọ̀dọ̀ ọ̀gá sí ọmọ iṣẹ́ látọ̀dọ̀ olówó sí tálákà látọ̀dọ̀ ẹni bí sẹ́ni rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ó lè lálejò panijú àti lọ. bẹ́wàjì sórí ọ̀rọ̀ tèmi fún ẹni wípé máa tẹ́kọ̀ oníṣòro mi ò ní parọ́ fún ẹ èmi máa fẹ́ kó oníṣòro púpọ̀ gan-an because àwọn ìyá wa yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ṣé báwọn lọ bí wa tá a bá ń flourish báyìí tí a bá ń grow báyìí ìdùnnú wọn nìyà nǹkan tágbàlagbà bá jókòó tó máa láwọn rí i tọmọ kékeré bá gorí àjà ten years léèrè kò ní lè èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ orí tọ́lẹ̀ fi ṣèwé kó kúrò ń bẹ̀ tọ́ba làwọn orí nǹkan àwọn orí nǹkan àwọn rámì kan èmi máa ń gbà tán fún wọn ni o torí pé àwọn ọ̀nà bí wa wọ́n dẹ̀ fẹ́ nǹkan tó dáa fún wa jẹ́ ká ní sùúrù àbí kí ló ní mo rí. o ò purọ́ rárá sórí bẹ́wàjì kí n má purọ́ tán ẹ̀ wọ́n ń sẹ̀dọ́ ni kò má fẹ́ gẹ́ ẹ̀yẹn wọ́n máa ní nǹkan tó rí ní tòótọ́ but èmi á sì sọ fún ẹ pé kò ṣe é ká ní sùúrù ṣorí òkúta tó ń wò yẹn with sùúrù ó máa jìnnà ọlọ́run kí n má tán ẹ̀ but èmi ṣàmọ̀ pé bó ṣe wà ó nífẹ̀ẹ́ ọmọ yẹn mọ sí ọ wọn lè máa mọ ọsìfẹ ayé ìgbà tí ìgbà kan làwọn pè kò dàbí tí ń sìn mọ kò máa tọ́jú ṣàyẹ̀ká ní sùúrù ọlọ́run with everything will be possible kò tẹ̀ tó wá ń ṣe ìyàtà jẹ nílé ọmọ yàbí ilé yẹ ọkàn láti lọ kókòtà ni tí mò ń wa òkúta bí ẹni pé mò ń wa owó <laughs> ó máa fẹ́ ọmọ yẹn ni everything náà sùúrù náà. it's okay ẹ̀yin ọ̀rẹ́ me. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni pé but like nǹkan tí mò ń sọ òye yín ẹ mọ̀ pé love am but mommy, mi tell wo Oh, wọ́n To pass tó bá sọ pé báyìí làwọn fẹ́ báyìí it's like ẹ hey, get point tí mò ń bá yín sọ nǹkan tó bá fẹ́ ni wọ́n fẹ́ <sighs> but ó dàbí pé ẹ mọ̀ <laughs> mommy, me, mommy mọ́mì tó yẹ pé wọ́n kàn lè wò ṣùṣù kọ́ dẹ̀ kọlọ́pàá lọ sílé àwọn ọmọ yẹn kọ́ dẹ̀ fọlọ́pàá kó. ọmọ tó máa ń dùn mí jù ni pé àwọn ìyá yẹn bílí pé ìfẹ́ ayé ìgbà tí wọ́n yẹn lọ pé ìfẹ́ dẹ̀ ti yàtọ̀ tí ọkùnrin àti obìnrin bá ríra wọn tó bá nífẹ̀ẹ́ ra wọn ẹjẹ́ kan fẹ́ ra wọn nítòótọ́ wọn náà bí wa o wọ́n lè rí nǹkan kan o but tá ìfẹ́ ti yàtọ̀ tá bá fẹ́ nífẹ̀ẹ́ ra wa fún dẹ́ka fẹ́ wà wá àbí kí ló fi sùúrù náà ju gbogbo ẹ̀ lọ wọ́n fẹ́ràn wa ju báwa ṣe mọ̀ lọ téèyàn bá rí ọmọ ẹ̀ tó ń flourish tó ń grow báyìí inú àmà dùn ni èmi mọ̀ pa alágbẹ̀dẹ wọn tó ń lu lójú kan àmì lórí àmì lórí o má jẹ́ ká ignore ẹ̀ rárá. ọ̀rẹ́ èmi mọ̀ pọ́n ní nǹkan tó ń rí. kò sí nǹkan tí mọ́mí yẹn lè fẹ́ ẹ̀ rí ọ̀rẹ́ mi ó nífẹ̀ẹ́ ó dẹ̀ láìkẹ́ ọmọ yẹn ó di dandan kó o fẹ́ bọ̀kọ́ tèmi máa sọ fún ẹ ní pé ṣáà ẹ̀ka ṣe sùúrù kò sí nǹkan tí sùúrù ṣe tì í ìfẹ́ mi ìfẹ́ mi ìfẹ́ mi o. ìfẹ́ mi kò sẹ́ni tó lè dàbí rẹ̀ nínú ọkàn mi kò sẹ́ni tó lè rọ̀kọ̀ rẹ̀ fún mi láyé. ìjọsọ yẹ kó sì máa yàn fún yọ̀ṣà. in fact us as in despite the fact pé àti secondary school wọn ti ń fẹ́ra wọn all of a sudden ọkàn. Hmm. Ah, in fact i don't understand. mẹ́wàá jù ló ti fa omi lé tó bá yẹ pé bẹ́ẹ̀ àjèjì fún ọmọ yẹn lóyún ni kò sẹ́ni bọ̀dọ̀ tó máa ní kó má fẹ́ la. tó bá jẹ́ mi tó bá jẹ́ mi ni wàláì má ti fún lóyún tí bá máa gbé délé báwọn ní sọ pé kí má fẹ́ la of course alájà gan-an ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni na. anyway mo fi fún wọn ṣá èmi náà fi fún wọn. ẹ ní ìdá ti fi fún wọn ẹ ní ìdá ti fi fún wọn. kò dájú ń tiẹ̀. lórí ọ̀rọ̀ ọmọ rẹ wa ìyẹn ẹ̀yà oyin o tó fẹ́ ṣèyàwó fọ́mọ ẹ̀ kí ni nǹkan tí ẹgbẹ́ wa yìí kí la fẹ́ ṣe fún tó lójú ò gbọ́dọ̀ tí o tójú bá tì àwa lójú tì o. ojú ò gbọ́dọ̀ tì wá rárá a gbọ́dọ̀ ṣe bá a ṣe máa ń ṣe náà ni ká yọ àwọn èèyàn àwọn kọ́mítì kọ́ lè bá wa ṣe ká ṣe bá a ṣe máa ń ṣe ká dúró tì ká gbárùkù tì kójú má tì wá níjọ́ náà náà àbí. ẹ nǹkan tá à ń sọ ni wípé lórí ọ̀rọ̀ ìyàwó ọmọ ìyàwó oyin oyin oyin tó fẹ́ ṣe ìyàwó ẹ bá a ṣe máa dúró tì ẹ́ tá a máa ràn ẹ́ lọ́wọ́ nínú ẹgbẹ́ wa òun ni ẹ. oyin kí ló pe wá. oyin níjọ́ ìgbéyàwó bá a ṣe máa ṣe tójú òfin ní tiwa. Ah. kó sí wàhálà èmi máa jó o èyí tẹ́yìn sọ pé kẹ́mi máa jó yẹn kó ti wà láyé ní máa jó lórí kó ti tí máa bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí màá tún yí màá tún yí torí mi ò ṣe kọrí mo fẹ́ kó yẹ mi jọ yẹn mo fẹ́ kó mọ̀ pé tèmi ó yàtọ̀ tẹ́gùn nìyẹn o ṣó ti yẹ yín amókò tí mo fẹ́ kẹ́ ṣe surprise bẹ́ẹ̀ gan tí ó ṣẹlẹ̀ sẹ́wọ̀n hmm. pé tọ́wọ́n yorùbá ti dojú àgbo tó ti bẹ̀rẹ̀ sí ní sáàfù àwọn oúnjẹ kálíbà mọ́ àwọn ọmọ là mẹ́wàá kọ́kọ́ ọmọ lajú àgbo kọ́má lo kọ́ má dààmú àwọn èèyàn mọ́là yẹn o ọmọ ojú agbo kọ́ dẹ̀bẹ̀rẹ̀ sí fi ọmọláńkẹ́ yẹn kọ́ máa fi gbóúnjẹ sórí tébù báyìí kọ́ máa fi gbóúnjẹ kọ́ máa sáfà fún yàn. ọmọláńkẹ́ kò dá àlè ló ọmọláńkẹ́ kò dá. ẹ ah, ẹ tí wọ́n jẹ́ wíbàrò wíbàrò tẹ̀sán yẹn náà yóò dáa. wíbàrò bá wo. kí ni tọmọláńkẹ́ ti jẹ́ níjọ́ gbéyàwó kí ni tí lálà ti jẹ́. kò dá wo ijọ́ yẹn ijọ́ eh. yẹn eh. ó máa yẹ àmọ́ wá kọrin báyìí pé èmi lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. ẹ máa kó bẹ́ẹ̀ èyí tẹ́sí báyìí yẹn wọn ò bí wọn dáhùn lè pẹ̀lú mọ́ṣáláṣí tó yẹ níjọ́ kan ọmọ tèmi kọ́ wá bá pẹ̀rù mamu mamu àfọlọ́pàá pé mamu kọ́ bá pẹ̀rù tẹ̀lé. mo ti rẹ́ ní ìtàn kan mi ń fẹ́ mo ti rẹ́ ní ìtàn kan mi yàn òdòdó etí odò tó tutù mí ní mí ní bí náà ń jó bójú ń rọ̀ ó ohun tó bá gbà ni màá fún ìfẹ́ rẹ̀ ló wù mí o báyìí la ọjọ́ wà títí. ọjọ́ òun fẹ́ ṣe dáadáa. ọjọ́ fẹ́rẹ́ ìfẹ́ yé mi mọ̀ ó ṣàmùkọ́ ọjọ́ tí mọ́mì kọ́kọ́ rọmọdé yìí mọ́mì láìkẹ́ èmi náà dẹ̀ láìkẹ́ àní problem pẹ̀lú ẹ̀ rárá everything lọ smoothly àwọn parents ẹ̀ ló wá wọn ló wá da gbogbo wàhálà ilẹ̀ and let me tell you the truth kò sí parents ok ṣùgbọ́n náà fi rẹ̀ sípò mọ́ mi kò bímọ kọ́mọ ẹ wá múrò yàn bẹ́ẹ̀ wá pẹ̀lú àwọn family bẹ́ẹ̀ yẹn ilé tó ń ṣe ìkọ́ni solution wọ́n ló mọ bó ṣe máa persuade mọ́ mi because èmi mọ̀ pé lọ́la dà ọmọ gidi ni àmọ́ ò lè fagídí ṣe é. inú mi dùn pẹ̀lú nǹkan tó sọ last year ìwọ náà sọ ń sin ọmọ yẹn dà. Mm -hmm ṣé mo ti kéré jù láti decide for mi ni gbóná o ah, at my age kí n má lè sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣé mọ́mí ló máa choose ìyàwó fún mi ni. no mo disagree mo disagree mo disagree mm, don't get it mixed up she's not trying to choose for you she's only trying to watch out for you future ẹ̀ lásán sìn yìí ṣé àwọn olóbẹ̀rẹ̀ choose lọ́la ni ṣé àwọn àti wọn lọ́la wálé ṣé wọn ò ni what she's trying to say is that ìyàwó burúkú ṣe é fẹ́ àna burúkú ni ò ṣe é ní. ṣé kò fẹ́ ìwọ tó káwọn parents ẹ̀bẹ̀ sí fún ẹ ní problem ni. Hmm. yes now and tó bá dé máa tiẹ̀ fẹ́ change mind wọn this is not the way you go about it. o ò lè fagídí ṣe. ok jọ mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ sọmọ yẹn ni mo fẹ́ fẹ́ ni àbí àwọn bàbá àtìyá ẹ̀ ah, ah. ṣé bó mo yẹn lèmi fẹ́ fẹ́ kí ló kàn tẹ̀lé pẹ̀lú pé bàbá ò dáa you know táwọn parents yẹn ò bá dáa yẹ fún wọn èmi àtọmọ yẹn nìkan la fẹ́ gbé so what is my own ah, so what is my own with parents ẹ̀ ṣe kíní kan parents ẹ̀ ṣe kíní kan. we are Africans apart from the fact that we are Africans we are Yorùbás ẹni tó bá ti fẹ́ yàwó gbogbo ilé wọn ló fẹ́ pọ̀ gbogbo ẹbí wọn ló fẹ́ yes. listen so gbogbo tá a jọ àti ṣe yìí fún future ara ẹ náà ni. listen sorry àti wa àti mọ́ mi eh. tẹ bá lẹ́yìn ní gbọ́ pé mi ẹni fẹ́ wọn yẹn. má fi tèmi sí èmi sọ bẹ́ẹ̀ o. o oh, gbọ́ tèmi tí mọ́mi bá láwọn ò ní gbọ́ pé mi ò ní fẹ́ ọmọ yẹn n tójú yín bá ti rí ẹ gbà bẹ́ẹ̀. tó ń tọ́ láti ju ẹtí wa kò sí nǹkan tó ju ẹnibodè máa rí wo ni kò ṣe sùúrù wo ni kò ṣe sùúrù kò mọ bó ṣe máa chẹ́ǹjì ọkọ̀ mọ́ mi agídé ọ̀ràn bí ìgbà ọkọ̀ wa ti sìn mọ́là àmú wa kò sí nǹkan tó ní kò tó ṣe sùúrù. ọ̀rọ̀ yìí mà ti ń sún mi gan-an ó ti sún mi mi ò kí ni mo fẹ́ ṣe mọ́ ṣùgbọ́n kí mi ò tẹ́lẹ́rú tó ń délé àwọn bẹ́wàjì mọ́ báyìí because mọ́mí mi ò fẹ́ rí mi ó ti sú mi ọmọlọ́lá tó tún support mi tẹ́lẹ̀ náà ti padà lẹ́yìn mi kí ni mo fẹ́ ṣe báyìí. mo pé mo wà shocked. máa blame ẹ o kí ló tó jẹ́ káwọn parent ẹ lọ tó mọ́rú àwọn òbí tó ní ìnáwó. Ah, ó kàn ń sọ bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo ní kàn lọ ìgbà tá à ń sọ ìgò mú pàdé wọn lọ́nà ni wọ́n dẹ̀ insist pa wọn máa lọ mi ì dẹ̀ fẹ́ máa bá wọn drag lójú títì because wọ́n ti sọ ní tẹ́lẹ̀ tí mo dẹ̀ sọ pé kò possible àwọn ló máa wá bá yín a tún wá débẹ̀ tán náà kò sí nǹkan tí mi ì fi bẹ̀ wọ́n mo ń gún wọn báyìí dáàdi mi máa fèsì mi ní tó bá rí ojú tì mí but ṣó yẹ kí n máa jìyà ẹ̀ṣẹ̀ àwọn pírẹ̀ǹtì mi ni eh ó yẹ káwọn pípọ̀ yìí mọ̀ at least ó yẹ kí mọ́mí lè understand pé these are my parents àgbàdo tó lóun dá sí mi lágbàdá nìyẹn mo yán ni agbélébù mi ni wọ́n mú ti gbà fọ́lọ́run ṣé kí n pa wọ́n ni àbí kí n lọ rent parent wá fún wọn. yorùbá ní tẹnitẹni kìkì sàǹtàtàn ẹ̀yọ̀ ṣáà lè wá pa àwọn òbí ẹ̀ nítorí. tàbí ṣé bó káwọn understand pé nǹkan tó fi lè mú mi tí mo fi lè da nǹkan tí mo dà léèní ẹ mo lè ṣe anything with or without them but they are still my parents mi ṣáà ní poison wọn. Bẹ́wàjí ni òde túwọ́ lẹ́yìn ọ̀run ẹ̀ báyìí. ok advice tẹ̀mí lè fún ẹni pé bí akíwà àti Bẹ́wàjí kẹ́ ẹ ní break. Take a very long break for now. Yeah, take a break. what time tẹ́yìn méjèèjì bá fi Need break yẹn, àwọn parent ẹ̀ it change mind o. Ah, break. Uh, take a break. ṣe how you doing? Huh? fine. fine okay eh, and I must tell you you're looking smashingly beautiful as ever. I don't go come on see I I just want to take care of you. thank you. Oh, thank you oh come on ọ̀rọ̀ tí mo buy ẹ sọ tẹ́lẹ̀ i expect you to Jaye, say something good. Yeah. See about ju baby, mi sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa ma fi my answer is no no no, no. Why? yes hey, no no. why no ah. hey come on girl kí ló ṣe tó ṣe ń ṣe di wérekewéreke lọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n Eh. Eh. lè máa lọ. lọ bó mo ń bọ̀ jàre ọmọdé yìí ó wà nù orí mi ṣá ṣe so. leave me alone and nǹkan share ẹ nì fẹ́ drag mi ni mo ń bẹ sọ̀rọ̀ beautiful woman ló dé ń ṣe bẹ́ẹ̀ ààbò mọ́tò tọmọ ìfẹ́ wọ̀ ríkẹ́tì ni mọ́tò tó gbọ́ ọmọ ìwà kó tiẹ̀ sọ yes kí n ra mọ́tò mi fún. ẹ lè jẹ́ ká lọ fẹ̀sì nǹkan tá a bá wá sí. lọ ra nǹkan tó fẹ́ ra káàdì mi ṣàwà lọ́wọ́ ẹ̀ lo. màá mánéèjì àìfúnmi látẹ̀ńṣán yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná lé lọ́mọ ẹran kó sì máa yá gbẹ̀yìn gbẹ̀yìn bó ṣe ń rèdí wèrè kìlọ̀ kí lè ṣe ọmọdé yìí sí. she is killing me. ẹ máa sọ àti. ìfẹ́ mi ìfẹ́ mi. ìfẹ́ mi o. ìfẹ́ mi kò sẹ́ni tó lè dàbí rẹ̀ nínú ọkàn mi kò sẹ́ni tó lè rọ́pò rẹ̀ fún mi láyé. eruku ń ṣọ̀wọ́ láàrin òkúta bẹ́ẹ̀ ni irú èèyàn ṣọ̀wọ́n láàrin ìyẹ̀pẹ̀ Bẹ́wàjí ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n despite all the struggles you're still standing by me o ṣé mo dúpẹ́ mi ò lè dúpẹ́ tán àmọ́ ó ṣe gan. kí ló dé tó ń dúpẹ́ lọ́wọ́ mi tí n bá dúró tiẹ̀ tá mo tún fẹ́ dúró tì í are you saying? sórí lórí ọ̀rọ̀ mú mi gbàgbé nípa ẹ̀ mo ti ń bá wọn sọ látijọ́ ẹ̀ wọn ò lè ní choice ó máa gbà ni dandan ni kí wọ́n gbà á ṣé tẹ́lẹ̀ mi kí ló ṣe ẹ́. nígbà wo ilé tí mo ti ń wọ̀ lójoojúmọ́ mo wá di àlejò ńbẹ̀ tí ò bá ṣe pé mo mi ò sí nílé ṣe ṣé mo lè wọ bíbá ẹ wá wọ ìgbà wo ló fẹ́ gbà ìgbà wo stop crying calm calm down láìpẹ́ láì you gbogbo kí ni màá níyànjú. on you. jẹ́ ṣé mo lè béèrè fíìmù kan lọ́wọ́ ẹ̀. ó dẹ̀ jọ break for a while. I know. so that at least. We are in between everything ma wa sorted out. no no no! don't say that break báwo ṣó fẹ́ pa mí ni o lè fi mí sílẹ̀ you want to kill me. I'm not leaving you. So I'm just being realistic here. And I want to give you some rest. Wàhálà ìtì pọ̀ I don't need any rest. I want you. I can't leave you. You know that. Ṣó fẹ́ pa mí mo sọ everything will be fine and we will be together calm down i know i everything will be fine i know i can't do that Can you ń break no no no no i don't think about that What? i wish oh i'm broken i'm dying silently mo ti bà ayọ̀ mi jẹ́ òdẹjọ́ sí see? Just give me a break. We'll be fine. Okay. Hmm. I'm sorry. ṣe ìrònú yìí ló ń rò títí títí tó fa hypertension hypertension ló fa heart failure fún wọn. heart failure. yes. doctor báwo ni màá ṣe báyìí. actually a ti lo oògùn tó máa normalize ẹ fún wọn by the time tí wọn máa fi jí wọn máa wà òkè lágbára Ọlọ́run. doctor ṣe ṣọ́ọ̀bù ní kò kọ́ ní ṣẹlẹ̀ sí. láti kó fàdúrà. mo máa ń bá sọ̀rọ̀ mo máa ń bá sọ̀rọ̀ ó ti máa ń ronú jù dókítà ó ṣàmà wà òkè plus ìyàwó mi ni. kò sí nǹkan tí mo ṣe wọn lágbára Ọlọ́run ó máa wà òkè. ìgbà wo ló máa lajú báyìí. ẹ̀yìn ẹ wà lọ́wọ́ Ọlọ́run bá by the time tí oògùn ta ló fún ẹ bá máa fi ṣiṣẹ́ dáadáa ó máa lajú ó lè máa wà òkè lágbára Ọlọ́run. ok Dr. ẹ ṣe gbà. ẹ kò tọ́jú wọn ẹ jẹ́ kí atẹ́yìn sáwọn tó kù. ẹ ṣe gbà. ah rí nìyẹn o. mi ì sọ fún ẹ tẹ́lẹ̀ ṣé mi ì sọ fún ẹ ó délé báyìí ó dira bàtà mo sọ fún ẹ mo ní wá gbogbo ọ̀nà dá gbogbo wèrè bolẹ̀ tó nìyẹn mi ì mọ̀ yí pé ọmọ yẹn ń wọnú ilé wá mọ́ lẹ́yìn ìgbà tí mo sọ fún pé mi ì rí òun àti ọmọ mi mọ́ tó dẹ̀ ti accept lóde pé wá wá sínú ilé ìgbà tí mi ì sí ilé lóde pé wá fẹ́ǹtì. ó ah, ṣètò ní àwọn tó ti máa sẹ́ẹ̀tì àwọn èèyàn tó gẹ́tìmánì ó máa wà àwọn kókó gbogbo wọn ti máa àwọn ló máa fọ ẹ́ gist pé ó wálé kò wálé ọ̀tán sí ó délẹ̀ ó wá dìde ó wá sọ pé ó lọ fẹ́ǹtì sílé ẹ̀ you can imagine kí ló ṣe fún wọn ní ààyè láti máa wá sílé mo sọ pé kò stop ẹ̀. ètò ìjẹ́ kí n láǹdì the worst part of it ni pé níjọ́ tó wá sí bí ìbàyẹn ní ìjọ́ yẹn ló collapse látìgbà yẹn ló ti wà lọ hospital ni mo ti ná owó mo mú iye tó ti bọ́ lọ́wọ́ mi látìgbà yẹn doesn't matter. kò mínú ó máa continue láti máa ná ó gbọ́ pé wọ́n ní ọgbọ́n inú lè jò máa ń lò ọ̀pọ̀ ọgbọ́n ló máa fi ṣe wàá máa ná owó yẹn sí wàá in fact bó ṣe máa máa ṣe ájò ń ó máa yàtọ̀ sí ti tẹ́lẹ̀ wọ́n máa wọ̀ ẹ́ pé èé ìyá yìí má ti change ìgbọ́dẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe. tó bá ti wọ́n lọ sílùú òyìnbó ó ti tán tí ìyẹn bá gbádùn tán akọrí sílé wọn ọmọ tiẹ̀ ti lọ ìlú òyìnbó ó gbọ́dọ̀ ṣe sọ ni wọ́n out of sight is out of mind. bóyá nǹkan tí màá ṣe nìyẹn ọgbọ̀ngbọ̀n ni màá fi ṣe fún tó yẹ kó máa gbàgbé ọmọ burúkú yìí ọmọ tó fẹ́ kó bá nìyí a lot of money ni mo ti ná sí hospital lẹ́yìn still kò lajú kò sọ̀rọ̀ ó kọ̀ gbọ́n ni tẹ bá débẹ̀ sí ó o ó o kò sọ̀rọ̀ in fact tó o bá sí pé ilé mi ni incident yẹn ti ṣẹlẹ̀ mi ní dé hospital yẹn débi pé mo máa sanwó òṣì kan tàbí mo máa náwó òfò dànù. wàá máa náwó lé o tó bá jókòó pẹ́ títí títí tó bá gbádùn padà sílé wọn ọmọ tiẹ̀ ti wà ń lu òyìnbó ó gbọ́dọ̀ ṣe sọ ni wọ́n ní out of sight is out of mind. ìfẹ́ ọkàn ni kò ní sí mi bèbí ìfẹ́ ọkàn ni ìfẹ́ ojú ìfẹ́ ẹ̀tàn ni. oyin wà lọ́sibítù báyìí ó kò lajú rẹ̀ ni kò lè sọ̀rọ̀ <clears throat> mọ́mì nǹkan kan gbúdọ̀ sóyin o ah, ah. nǹkan kan gbúdọ̀ sọmọ yẹn o nǹkan kan gbọ́dọ̀ ṣóyin nǹkan kan gbọ́dọ̀ ṣóyin ṣé wọ́n sọ fún ẹ pé mi ni mò ń ṣóyin ni. ẹ̀yin lẹ ń ṣe mọ mi. èmi. ẹ̀yin lẹ ń ṣe náà ẹ̀yin náà wo ajá tó ń rí ni tẹ́lẹ̀ tó ń jùrù tó wá rí ni tó bẹ̀rẹ̀ sí ń gbó ṣé bẹ́ẹ̀ yín náà lè rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láìkẹ́ ẹ wá dé ń sẹ ní pé mọ́mí ẹ láìkí dáadé ẹ láìkí mọ́mí ẹ ẹ kí wá ló kọ́ mi pẹ̀lú yẹn ṣé pé ọ̀rọ̀ yẹn ló rò títí tó fi bàdọ́ sùtù báyìí kí ló ṣẹlẹ̀ náà mọ́mí yín kọ́kọ́ gbúdọ̀ sọmọ yẹn o yín kọ́kọ́ gbúdọ̀ sọmọ yẹn o. jẹ́ kí n sọ fún ẹ bó ṣe wà ń bẹ̀ yẹn kúrò ara fílẹ̀ ń bẹ̀ o ṣé ti owó tí mò ń ná sí láti jọ yìí tí mi ná lé lórí ní hospital ni kí n sọ ni tí mi sọ̀rọ̀ wo ó jẹ́jẹ́ kúrò yẹ pé kò ṣáìn fèsì ẹ kò jẹ́ kó gbàgbé ẹ̀ síbẹ̀. ẹ ṣe dájú báyìí náà. èmi. mo ní yóò wà lọ́sibítù kò lè sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tún sọ̀rọ̀ báyìí. èmi dájú. ẹ ti dájú jù náà. oh my god bẹ́wàjì wo ó ní àwọn arrangement tí mo ti ṣe sílẹ̀ fún ẹ ṣó Mr Johnson ó máa wá bí lọ́la ó máa kúrò ní country lọ́la on travel out ó ti parí school ó ti ṣe masters kí ló tún kù kò settle down ló kù ṣé ọmọ ìgbére ọmọ òṣì yẹn tí wọn family wà òkè yẹn ṣé yẹn ló wá fẹ́fẹ́ níyàwó ó ṣe tán ó kọ rẹ̀ sí hospital kò sọ̀rọ̀ kò lájú èmi náwó lé lórí mo mọ iye tí mo ti náà náà ó wá débi báyìí sìn olórí mi tẹ́lẹ̀ ó ń ṣe gbá kan mo láìkẹ́ tẹ́lẹ̀ lóòótọ́ ni mo láìkẹ́ mi ì yé ètí ẹ̀ mo sì lọ́ọ̀fù ẹ̀ bó tó wọ́n fámìlì ẹ̀ ni mo ṣe ní kó má fẹ́ o ò dẹ̀ ní fẹ́ o ò ní ìdí èmi gan mi ní ìdí ẹ̀ what's your problem? yes yàrá ẹ ní brain. mọ́mì. where is she? mọ́mì. yes mọ́mì. yes. ṣe lẹ́yìn ní ìwọ̀n kan ni èmi gan ò ní gbà lábọ̀. gbà kí ni bẹ́wàjì bẹ́wàjì bẹ́wàjì how dare you walk out on me èmi bẹ́wàjì ah ayé mi ìgbà wo ni bẹ́wàjì bẹ̀rẹ̀ gbogbo nonsense yìí náà. dẹ̀ tó ṣíwọ́ lẹ́sọ̀ dọ́tọ̀ ṣe wọ́rì kí ló ṣẹlẹ̀ kí ló happen. sọ fún mi. òwe it for me. fún mi òwe àbúrò mi gan. kò ṣàbúrò yìí sọ. ok kò ṣàbúrò mi ẹ̀dẹ́ni ta ni nǹkan ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ gangan. Talk to me, girls. wait, wait, wait! Wait! Oh, yeah, Oyin Ah, well, wait ẹ ní sùúrù ó lè má now somebody might be playing pranks. <laughs> àmì bá parọ́ they call from the house. Eh, eh, wọ́n kọ́ láti ilé wọn. how when. But, no. No, this cannot be true. no, no this, this cannot be happening. No. ilé wọn náà ti pè àbí. no no. ọkùnrin bẹ́ẹ̀ wà jí ọkùnrin bẹ́ẹ̀ wà jí. báyìí tó bá lọ tó bá bọ̀ ara ló bàbọ̀ sí olóòrùn ọmọ tó dẹ̀ kú yìí kò ní padà wáyé mọ́ o wá ní sùúrù. ṣó wá rí àbúrò ẹ̀ tó kù yẹn adìrún adìgbà fún ẹ o a lọ ìlú òyìnbó a ṣe rere fún ẹ ní sùúrù o ara ló bàbọ̀ sí o ní sùúrù yabuki. ìbá gbẹbẹ wá jí. gbọ́ gbogbo nǹkan tí yabuki ń sọ fún un ìbànújẹ́ lá ni kí mòjèṣe tójú òbí rọrùn fúnra wa táwa wá wàásù fún ẹ gan arọ́jú ni ìwọ ló máa ṣe wàásù fún ara ẹ ẹni tó bá ní kò dùn ẹ kó pa tiẹ̀. ẹ gbà pé bẹ́ẹ̀ wá jí. ẹyọ ọkàn tó kọ ajá jẹmọ ní rẹ. pé bẹ́ẹ̀ wá jí. ó máa dirú ó máa digba fún ẹ lágbára Ọlọ́run. ẹni kò bẹ́ẹ̀ wá jí dìde. ìwọ rókù kan tó kú tó tún pè tó padà wáyé rí. kò sí. ẹ gbà pé jí. ọ̀rẹ́ mi farabalẹ̀ o. bẹ́ẹ̀ jí. àròkọ àròkọ ló fẹ́ jí. ẹ bá mi pè é ẹ bá ń pè bẹ́ẹ̀ wá jí. ọ̀rẹ́ mi yóò lù fẹ́ ṣe léyìí dá. ẹ bá ń pè bẹ́ẹ̀ wá jí ibi tó wà. má sọ̀rọ̀ ẹ̀dá láìsàn má fẹ́ kó sọ̀rọ̀ ẹ̀dá láàrin mi kọ́ lọ́hùn bẹ́ẹ̀. ẹ bá ń pè bẹ́ẹ̀ wá jí. má jẹ́ kí má jẹ́ kí àbúrò ẹ̀ tún gbọ́ o ah. má jẹ́ o gbọ́ pé ah, ariwo yìí ó tún sì ń lọ o mo ní kẹ́ bá mi pé ah. bẹ́ẹ̀ wá jí níbi tó wà kó dìde. wọ́n ní kí wọ́n ti pẹ́ni tó kú tó padà wáyé yọnu yẹ búkì àjẹmọ́nú ẹ̀ ló máa jẹ́ ní sùúrù ah. asán lórí asán òfo lórí òfo ẹ̀rí ibi tí mo bára mi dé báyìí mi mọ nǹkan tó dé tí mo dá sí ìfẹ́ Oyin àti Bẹ́wàjí tí mo ní kọ́ máa fẹ́ ra wọn ká ní mo máa mọ mi máa ní dá sí àti pé àwọn ẹbí ẹ̀ tí mo ní bó ṣe ń ṣe bó ti ibì kan lọ́wọ́ olówó náà ti bẹ̀rẹ̀ ibì kan náà ti bẹ̀rẹ̀ kó tó di olówó èmi ò máa rú àròjinlẹ̀ yẹn mo ní ńlá wọn ò lè fẹ́ ra wọn torí àwọn ẹbí ẹ wọn ò náwó wọn ń ṣe yánmayànmá ká ní mo wá mọ̀ ní mi tiẹ̀ ní fẹnu sí mi ní sàn kankan màá jẹ́ kán fẹ́ra wọn bóyá látara ọmọ mi ọlọ́run máa ṣe ìyanu nílé ayé wọn wọ́n máa yí padà mo fi àkékọ́rí mo ní wọn ò ní fẹ́ra wọn torí oyin tó kú lẹ́wà jígbóògùn jẹ́ ẹ́ ó dá mi lóró ah! ẹ̀rí nǹkan tí mo fà báyìí ẹ̀rójú ayé mi ló dé ẹ̀rá ayé mi ló dé bọ̀ṣá o ogún ló wá wà nílẹ̀ yìí tí mo ní pé báwà jì ó máa jogún ó máa dogún ó máa dọ́gbọ̀n ah! ogún ló wà nílẹ̀ yìí. Báwàjí tí mo ti ní pílànì fún rẹpẹtẹ ó wá fò sọlẹ̀ ó kún ní ọ̀sán gangan Bẹ́wàjí Bẹ́wàjí ah! torí àìmọ̀kànmọ̀kàn mi mo fi kò bá Bẹ́wàjí ṣé mi ti ṣera mi báyìí ẹ̀rí nǹkan tí mo fà báyìí o kí Ọlọ́run kó dáríjì mí ìfẹ́ mi dé bóyọ mo ṣọpẹ́ o kò sóhun tó dàbí ìfẹ́ láyé yìí o orí mi bá mi ṣe mo rẹ́ ní kejì mi ìfẹ́ mi dé. ìfẹ́ mi dé o. ìfẹ́ mi dé bóyọ mo ṣọpẹ́ o kò sóhun tó dàbí ìfẹ́ láyé yìí o orí mi bá mi ṣe mo rẹ́ ní kejì mi. ìwé mímọ́ ló fi yé mi o kùránì àti bíbélì àti bíbélì ohun mẹ́ta kan ń bẹ ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ṣẹ́gbọ́n ìfẹ́ ló tó. bá mi ṣe mo rẹ́ nìkejì orí mi bá mi ṣe. mo lè torí oyin dáná sungi afárá o dáná sungi afárá o. ìyàwó mo lè torí èkùrọ́ fọmọlọ́lù yẹ̀ wò mo lè torí ìfẹ́.